لا يستوي ذلك مولانا يقول بكل ركعتين التحية وكان يفرش رجله اليسرى وينصب اليمنى وكان ينهى عن عقبة الشيطان وينهى أن يفترش الرجل ذراعيه فراش السبع

الدارقطني أبي الدارقطني رحمه الله منطقة فلبين مسلم بجاري من الشرع موتوية نقوم بجاري أتسمى جوادي إتمام مسلم بجاري من الشرع إليه ما تقولني عليه kìí ṣe àwọn àdéhùn tí máa mùsùlùmí gbé jáde àlẹ́ àtẹ̀lé ilé ọ̀sán ṣùgbọ́n ń ṣe ló ní ṣe pẹ̀lú àwọn àdéhùn tó gbé jáde àlẹ́ àtẹ̀lé ilé ìmọ̀láàbà ẹni gbé jáde láti kín èyí tó jẹ́ àdéhùn tó gbà lérò èyí tó gbé jáde láti kín lẹ́yìn ilé yẹn ìní etí àwọn olùsọ̀rọ̀ pa àwọn àdébì àǹkà ní tànà sọ̀rọ̀ bá àlùsọ̀lẹ̀ wọn bá bẹ̀rẹ̀ wọn wọn bẹ̀rẹ̀ wọn ní pẹ̀lú ọlọ́ọ̀tọ̀ bẹ́ẹ̀ ilé ìpè yàtọ̀ sí ntọ́ wá nínú àwọn àdébì náà gbígbé nìkà ìṣẹ̀lẹ̀ ìfọwọ́ lọ́kàtà nínú wa àtẹ̀kùn ṣe ń dá lórí sọ gbogbo ń tàn tó fi bọ̀ tẹ́lẹ̀ dè wẹ̀ ẹ̀mọ́ ẹ̀kẹ́ni ìwà ọ̀rọ̀ tó tẹ́lẹ̀ yóò yàtọ̀ sí àwọn tó ti wá nínú àdéhùn mi. ìyàwó ọ̀tọ̀ ẹ̀mí ti máa ń bẹ̀rẹ̀ ẹ̀rọ wa. والقراءة tèmi. بالحمد لله رب العالمين ما تسي الله أكبر مبارك نكاكيو قالوا الحمد لله رب العالمين nínú àdéhùn tí a mọ̀ ṣe yìí má rò pé wọn ò fi àlàfo kọkà sílẹ̀ láàrin ìwọ ọ̀pọ̀lọpọ̀ àti bẹ̀rẹ̀ ni àti kí o ti ké pẹ̀lú alhamdulilayi ti náà ní. eléyìí tó tọ́ka sí pé àwọn àdó àdàbí ayé yẹn kí ẹ̀ máa fi fẹ́ràn. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم lọ́wọ́ tó bá tó kí ó alẹ́pàdé ti tọ́ kàtìpá lórí ìdè rẹ̀. Tí wàá tẹ̀ lọ́wọ́ kọ́ alihamudulilayi ọ̀bìnrin àti. Eléyìí, wọ́n bẹ nínú àwọn àyè ètí ìmáàmù Málìkì àtàwọn Málìkìyà wọ́n fi ń sẹ̀rẹ̀ lórí wípé láì fún àdúrà استعاذة أبي بسملة أيوة ثلاثة الله أكبر أنت رأيك ما في ما ما بين به ولكيتي أصول الخبائث مقامتي عائشة رضي الله عنها وسم باعتبار الله صلى الله عليه وسلم يقول لك أنا في طوال الليلة المقام يمكنني أن أليه àlè gẹ́gẹ́ bí àwọn míì nínú àwọn obìnrin àwọn wa kírun lẹ́yìn ànábì sọlọ́wọ́ àdàsílẹ̀ nínú kíláàsì. Ṣẹ́gun wọn rí wọn sọ fún wa ilé ìṣèjọba ti pé òṣèlú àwọn òṣèlú òṣèlú ìṣèhárá òṣèlú ìbálà àwọn ọ̀gbọ́n alhamdulilayi ilé ìjẹ́rìí fún àwọn. ṣùgbọ́n ìfẹ́mi níbẹ̀ pé àní ìdàdó àfẹ́ràn àti pẹ̀lú ìdàrà àti pẹ̀lú ọ̀túnmọ̀lá kò sẹ́mi níbẹ̀. Ìdí tí òun sẹ́mi níbẹ̀ ni pé ìdí àṣà mà làwọn sọ fún wa. Ìdá àwọn mà kò sì lè ti ń tẹ́lómi ìwú tẹ́lómi mà kò lè ti wó. Ìṣòro pípa lóko ìtọ́ mà ìní fún wa nílò sí ọ̀rọ̀ tí ó mà. Tàbí ìpèsè àìsàn tọ́ka sí ti àìsàn. Ìdí àìsàn ọ̀mà tí ọ̀nà ti àìsàn ọ̀hàn sí ẹlòmíì. Àìkú wá sí àlàyé ohun tí ààrẹ nínú àdéhùn ti àìsàn nínú àdéhùn rẹ̀ ọ̀tọ́ka sí pé tó wá nínú àdéhùn mìíràn kọ́ àgbàdo. Bẹ́ẹ̀ ni, àìbàdàn ẹgbẹ́ tó ń mà lórí ẹ̀ bẹ́ẹ̀ ni ti mà ní àtọ̀ àti rámọ̀ ẹ̀rí ọlọ́pàá ti dájú káká máa ń sọ wá tó lọ́wọ́ ṣe àdúrà fẹ́ràn wọ́n máa ṣe àlejò àárọ̀ wọ́n máa ṣe àlejò mẹ́rẹ̀ wọ́n bá tún mẹ́rẹ̀ wọn lọ́wọ́ fẹ́ ṣe àlejò àti wọn kàdé sókè èyí tó pọ̀ jù lọ́wọ́ máa ṣe jẹ̀jẹ̀ ẹ̀yà àti. sẹ́ẹ̀lì nínú ẹ̀ǹtí ó wá nínú àdéhùn tó lè fún ọ̀rọ̀ àti ọ̀la. wọ́n ìgbàdára mùsùlùmá àti nàìjíríà ló pọ̀ wọ́n ti gbó ní wọn sókè gbòòrò wọn kì í bèrè orí yẹn lọ sílẹ̀. láàrin gbígbé gbòòrò àti rírẹ̀ lọ sílẹ̀ ẹ̀yìn orí àti ìgbà ọ̀lẹ́ lọ sílẹ̀. nílọ sókè gbòòrò. ní ìrọ̀lẹ́ òsílẹ̀ báyìí wọ́n á gbé sí àárín bẹ́ẹ̀ ni orí àti sòrò bá lọ sílẹ̀ ó ti máa ń wà nígbà táwọn ìlú bá wọ̀ fún un. ولكن بين ذلك ما تمارس وإمام بلاني nínú àrùn rẹ̀ kodo àti dídá orí rẹ̀ kodo orí yẹn wà ní lọ́nà tí òfin ní sí ànira ẹni lára láti mọ̀ wípé èsì náà ti sì lásán lé lẹ́yìn tó ti wá tó ti wá nínú àwọn àdéhùn púpọ̀ tí bá ń sọ wá sẹ́nà tí wọ́n ti rí wọn ní ìgbà tí wọ́n bá rò pọ̀. wọ́n sọ̀rọ̀ ìgbà gbórí sókè láti rò pọ̀ wọ́n yìí lọ sí ìkórìkalẹ̀ ọ̀ síwájú kí wọ́n tó dúró dọ́gba wọ́n á dúró nàró dọ́gba nítorí kí wọ́n lọ sí ìkórè kalẹ̀ nítorí ká ti dé nàró lẹ́yìn òkú orígun kani nínú àwọn orígun wọn tá a bá ti kù náà láti mú orígun yẹn wá kọ́ alẹ́ pé ìrìn wa ọba jẹ̀rẹ̀ ẹni tó ti jẹ́ ọ̀gá wa. ká sórí ibú ọ̀dájú pé ǹdẹ́yìn àti ǹdẹ́yìn àti sórí ilé náà ní ti àwáyé. Wọ́n ti dára ìṣòro àti bàbá tó lórí sókè láti ìforíkalẹ̀. Wọn ò ní lọ sí ìforíkalẹ̀ kejì àtà yẹtẹ́wé ẹ̀dá ẹ̀dá títí wọ́n kò fi jókòó dọ́gba. Ìṣòro kíkà jókòó dọ́gba láàrin ìforíkalẹ̀ méjèèjì kí ni ìdájọ́ ti ẹ̀ náà. orígun kan nínú àwọn orígun láti dènà kí gbogbo ẹni tó bá mọ̀ àwọn orígun kan sílẹ̀ nínú àwọn orígun ọ̀hún ìran rẹ̀ ń kọ́ ìran rẹ̀ bàjẹ́. ilé ìjẹba bàtẹ́rẹ̀ òtáàna yẹ̀kóòlù ìkólè rọ̀kàtẹ́ ní tẹ̀síyà ọlọ́dún tó ń bá àwọn ìṣẹ̀lẹ̀ gbogbo àti má ti kí ọ̀run tó ti sí rákà méjì wọ́n máa ń ṣe. àtàyà gbogbo àti wọn ti kí ẹ̀wọ̀n fún àti kíláàsì méjì wọ́n máa ń ṣe àtàyà àyàfi bóyá ti fún àwọn ìgbàgbé wọ́n á kí ẹ̀wọ̀n ẹgbẹ́ ní rákà mẹ́rin wọ́n á ti kí rákà méjì wọ́n ló tó kàtàyà àyàfi tí wọ́n bá gbàgbé ẹ̀bẹ̀ fèrè nínú hadith Abdullah ibn Buhayna radiyallahu anhu àyàfi kí rákà méjì wọ́n gbàgbé láti jókòó kàkà kí wọ́n jókòó níṣẹ́ ni wọ́n ti dènà rò kàkà kí wọ́n jókòó níṣẹ́ ni wọ́n ti dènà rò. àwọn sábẹ́ náà ti dènà rò lọ́ba wọn nígbà tí wọ́n kí wọn tán kó tó di kí wọ́n sálámà wọ́n forí kalẹ̀ lẹ́ẹ̀mejì wọ́n kalẹ̀ lẹ́ẹ̀mejì yẹn ni kí lẹ́yìn gbogbo rọ́kà méjì méjì àná àdéhùn ti mẹ́hàn wá kí náfìlà ẹ̀rọ fẹ́yìn náfìlà ìgbà àdúró ìgbà àtijọ́ kó àmà ẹ̀ náfìlà rẹ̀ rọ́tà méjì méjì sọ̀rọ̀ àtúntò lẹ́yìn rẹ̀ ẹ̀sìn náà mẹ́ta ìwọ̀n bá ń bọ̀ lóge rọ́tà méjì méjì ẹ̀fọ́ láti sálámà láti fi mọ̀ fáyọ̀ sálámà tó wá dùn láti ǹjẹ́ a lè gbọ́ yé nínú àdìsí yìí pé sọláàtì bá ti jẹ́ sọ̀dáṣú lẹ́yìn tó bá jẹ́ sọ̀dáṣú náà táǹkì lọ́sàn a lè gbọ́ yé mẹ́ pé sọláàtì náà ó lè ju méjì méjì lọ ká tó sálámà ibi àwọn olùmọ̀sọ̀fẹ́ kò sí mọ̀fọ́ọ̀mù kíkẹ́ alẹ́ pé ọmọ sọ̀tún àwọn lè jẹ́ rákà mẹ́rin mẹ́rin torí pé àdéhùn kan fún wa nípa tó sọ̀rọ̀ àti lẹ́yìn wọn nàárì àtẹnàmẹ́ ṣùgbọ́n ọ̀fẹ́fẹ́ rẹ̀ ìdàlá kọ̀ọ̀kan. ìṣẹ̀lẹ̀ ìṣúná ìṣẹ̀ ìgbàdàn tó tó sọ̀rọ̀ àti lẹ́yìn mẹ́tìnàmẹ́tìnà á sọ pé bẹ́ẹ̀ náà ní sọ̀rọ̀ àti náà kò sí ìyàtọ̀ láàrin sọ̀rọ̀ àti lẹ́yìn àti sọ̀rọ̀ àti náà. ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀ وصلاة النهار كذلك وصلاة النهار كذلك وليه أنا بفكر كامل وما تتعيا يعني وكان يفرش رجله اليسرى وينصب اليمنى أرسل الله أن من ما تتعيا يرجو كل يسنعه ìyẹn ni pé ìwọ náà ti àyè ó tó ga sí kí ìwọ̀n bá tó tó bá tó là ń kí níbi àtàyà tí ó bá tó kù fọ́ àlùfáà ẹ̀wà. láì ṣe òkú ìyàtọ̀ láàrin tí ìwọ̀n bá dé pàtàyà kan lónìí àbí àtàyà méjì ara kọ́ta ìyàpá nù láàrin àwọn. àwọn kan sọ wípé ìṣèlú àṣìlá ló máa àkèlè fi ń ṣe ìwà tí wọ́n sì máa ń tẹ́lẹ̀ fi hàn kọ̀ wá láti jókòó nàró gègésẹ̀ wa níní nàró ẹ̀ṣẹ̀ pa. Wọ́n ń kọ̀ fún wa láti jókòó nàró gègésẹ̀ wa níní nàró ẹ̀ṣẹ̀ pa. Iwọ́ ní ti gègésẹ̀ ẹ̀ṣẹ̀ pa. Wọ́n ń kọ̀ fún wa láti ṣe gègésẹ̀ wa níbi tí bíi ti àṣẹ kan báwo ni ìdíje àṣẹ kan eléyìí kó bẹ nílẹ̀ tí àwọn ọ̀hánù tí wọ́n kọ́ jù lò láti sọ fún wa ní àgbọ̀rọ̀ tó láàrin onígbàlẹ̀ méjèèjì lẹ́ni tó nà mẹ́sẹ̀ wa méjèèjì ilé ìtàkùn ní kíni àlùjẹ kọ̀ọ̀á. eléyìí wọ́n ní náà lẹ́nu yìí. عن عقيدة الشيطان الذي تقومها أنها تجد وبها الشيطان تريد إليه أو الشيطان شبان أما يمكن إذا إذا الشيطان أعمال الإطاعات ومنع أعمال إذا لا يواجه àlàyé táwọn ọmọ ti fún abúlé bí wa lórí rẹ̀ láti ẹgbẹ́ àti wọ́n ti ṣẹ̀ fún àwọn ọmọ ọmọ mi ọ̀rọ̀ náà ní ọ̀rọ̀ náà ní àjẹfà èdè ọ̀rọ̀ láti lórí àjẹfà èdè ọ̀rọ̀ yàtọ̀ sí ẹ̀fà èdè ọ̀rọ̀ ẹni tí wọ́n náà ti sẹ́yìn náà. Thank you wọn lọ bẹ ọ ẹ ẹ láti fi dáná. أين إنسان ها؟ Kájú sọ pé kí wọ́n ti léèrè nípa rẹ̀ ní ẹ̀ àwọn àwọn òwò ní bẹ ní orí ẹ̀rọ wà bọ̀ lọ́wọ́ ara ọ̀ nínú àlẹ́bí yẹn. Àtọ̀wá nínú àgbẹ̀ náà tó kọ sáwọn ọ̀rọ̀. Tó máa ti wá ìrìn àdéhùn àdéhùn àdéhùn àgbẹ̀ ọ̀bí ìwà ọ̀gbà ńlá ìṣe ìjókòó yẹn tó nà ní. Tó alẹ́ pé àlàyé tó máa wá nípa tó ká má ti kú jẹ láti sórí yìí èyí tá a tó kọ̀ sọ ẹ̀ ni báwò tí ẹ̀ jókòó kó bá wẹ̀ tirẹ̀ lélẹ̀ wọn náà lọ bẹ̀rẹ̀ méjì wá bí wọ́n wá ká ẹsẹ̀ rẹ̀ wọ́n ká wọ̀ rẹ̀ lélẹ̀ ilé yẹn ni èyí tí kò sọ ilé yẹn ni tí ò sọ kí ló bí táyé ti sàlàyé fún wa náà. Nàá ẹ̀yin tó máa ń náwó ìwà fún ọ. àtọ̀kọ́ ẹ̀ Imam Nawawi ló sàlàyé léyìí fún wa láti mú. Báwo wà dáná? Ẹ̀ka ní ààrẹ ti gbogbo ẹ̀ kọ́ta ọ̀fẹ́ tó ń bá àtọ̀ fi wíwá pàrọ̀ rẹ̀ nípa. Bíbẹ̀ ìjọba ń tẹ̀ pàrọ̀ rẹ̀ ni àákàtẹ́ di tọ́pìkì lórí ìgbàmí. Màmá ẹtí bá ń gbọ́ ọkọ máa gbọ́ ọkọ máa sọ ọkọ máa dì í. Wọ́n máa ń ṣe é ṣe dandan kọ́kọ́ ọwọ́ kan tó fi kọ́ mójútó ààrẹ mọ̀ gbèsè ayé tiẹ̀ ó ti máa nù. àmọ́ kó lọ sí máa lọ kásẹ̀tì lọ kásẹ̀tì. àlẹ́ mi máa fi sọ́dọ̀ láàmú ti ṣẹ̀rí ìmọ̀lẹ́ tó wà ní báyà àgbẹ̀sẹ̀ tó wà ní títẹ̀. ó ti lè lé ìgbà yẹn láti ẹ̀ ń wí o kò má di wọn. tako ìjókòó yẹn tó wá nù sàfẹ́ muslim tó sì sí tó yín jẹ kò náà nígbà tó ti léyìí kó yín jẹ yàtọ̀ títí ìrìn àgbà wọ́n mọ̀ pé tó yín jẹ ń kọ́ ọgbọ́dọ̀ lágbára ju ìtò yín jẹ lọ. وينهى أن يفترش الرجل براعيه افتراش السبع النبي صلى الله عليه وسلم ọdún tí wọ́n kọ̀ fún wa láti na àpáwa méjèèjì sílẹ̀ nígbà tí abájẹ́kẹ́ wọn tá a bá forí kalẹ̀ gẹ́gẹ́ bí àwọn ẹranko àbìjà ti ṣe máa náwó wọn lẹ̀ bẹ́ẹ̀ ni àwọn ọmọ rẹ̀ àwọn ẹranko àbìjà wọn náwó wọn lẹ̀ ọ̀nà kan ní ìṣòro àti ọ̀nà kọ̀ fún aláàbò àti ilé wọn wà forí kalẹ̀ lókè tí o rẹ̀ ọ́ wà forí kalẹ̀ wà dáa ọwọ́ lẹ̀ ti ṣe gbọ̀n wọ́n wà forí kalẹ̀ kí ló dé ọ̀rẹ́ mi nì wọ́n wá ìlà bìkọ́ nínú òkúri kalẹ̀ yẹn ìgbọ́wọ́ rẹ̀ apá rẹ̀ ọ̀rọ̀ kalẹ̀ ṣùgbọ́n ìjọ gbọ́dọ̀ kalẹ̀ tọ́jú ara yẹn onáàrígbé ni àtẹ́lẹwọ́ rẹ̀ tó pé àwọn àtẹ́lẹwọ́ méjèèjì wọ́n mú nọ́mbà méjì nínú nǹkan méjì dánábi ni ọlọ́run ní kí wọ́n máa forí kalẹ̀ báyìí. torí rẹ̀ àtẹ́lẹwọ́ méjèèjì ọ̀kalẹ̀ ṣùgbọ́n apá ìgbàwọ́ ojú ó ti kíni yọ̀lọ̀ tètè. Kánà gbọ́dọ̀ tẹ́wọ́lẹ̀ nítẹ̀wọ́lẹ̀ ẹranko àdìjà. Kí náà ti dùn ẹranko àdìjà yẹn náà rí? Gẹ́gẹ́ bí ajá èyí lọ́wọ́ àlè. Ẹ̀nìyàn ìkókò ẹkùn àmọ̀tẹ́kùn ẹ wà láǹfẹ. na àìsí sọ ìbò ayé náà wà. tó ògùn bíi tí a tòlí pé ọ̀rọ̀ ojú ní gàlà. ẹ̀rí ìdámẹ́. tó fi àbí kálukú ti ti ka ìdí rẹ̀ fún. ní ìgbàlá bá ọmọ yẹn ní kọ̀lọ̀kọ̀lọ̀ ẹranko inú ilé bá tó ìwà ìdíje ẹja wọn ti tètè wa wọn tẹ ara jẹ gbàdúrà wọn lọ fọmọ rẹ wọn ẹranko abidjan gbàlà ewúro gbàlà ewúro ẹyẹ fẹẹ fẹẹ dà o. Nana ọtí ọwọ́ rẹ sílẹ̀ gbalaja gẹ́gẹ́ bí ẹranko abidjan. Torí pé tí a bá béèrè àpèjúwe ẹlòmíràn mọ̀ lọ́sọ̀ máa lọ sí ìwé ìwòrò ìgbà tí o bá fẹ́ sọ pé àtijọ́ ìyẹn ni pé kíni tó ní ìjà lápá tó ní ìjà lẹ́yìn tó bá rà nǹkan mú kẹ́ni yọ pààyàn ìdílé àwọn ti sábẹ̀rẹ̀ àwọn ẹranko tó yẹ pé àwọn tí wọn ò ní kábàtì kò jẹ náà tó. وكان يختم الصلاة بالتسليم قال صلى الله عليه وسلم جماعة ربنا سلم ما في عليه التسليم التسليم وقفت السلام عليكم التسليم لجاء السلام عليكم وجاء السلام عليكم ورحمة الله وجاء السلام عليكم ورحمة الله وبركاته سلام هذا بالسجاد يتم بيني فور إمام أبي حنيفة nítorí pé àtẹ̀lẹ́ màálù kì í dáwọ̀ gbọ́ yín nínú rẹ̀ kó pé kì í ti ẹ̀yà rẹ̀. ìdẹ̀lẹ́ yìí tíráta mẹ́ta wọ́n tíráta méjì wọ́n ti lọ tíráta ẹlẹ́kẹta wọ́n ní assalamu alaikum tó sì rún ẹ̀ta ọ̀hún ìwé ti gbàjẹ́ nítorí pé alaikum ọ̀rọ̀ àwọn èèyàn nínú rẹ̀ ọ̀rọ̀ ọlọ́kọ́ máa bá ọ ìdọ̀kẹ́ tó wà wájú rẹ̀ lọ́n bá sọ̀rọ̀ ẹlẹ́pẹ̀rún bàjẹ́ wọ́n nígbà tó ti ṣe fi gbólò tí kì í ti ẹ̀yà àrùn ìní gbólò tẹ̀ ń sọ pé láti máa parí rẹ̀ ilé ìtòsí kí tá a bá wí ká tó parí ìrún ìrún fi kí ni ìrún bàjẹ́ àti pé gbogbo tí ìṣẹ̀yà àrùn tá a bá ṣe nù ọ̀run ìrún náà òye ẹsẹlámù àlekù kìí sẹyà ọ̀rọ̀ rẹ̀ kìí sí ẹ̀yà ọ̀rọ̀ ọrùn ìnìrún ti tán nígbà tá a wí adékúta bá sí ìrún náà tẹta tó ìrún ti tán mo rò pé yé báwo àdìfẹsọ nígbà tó bá ti ṣe òkè òun níbi àdáyà tẹlifíyà tó lọ sọsọ láti lọ sọsọ láti lọ kó tó sá sẹlámù àlekù tó bá jáde ọ ní ìrún tán bẹ́ẹ̀ ni lọ́dọ̀ àbùkù ní ìgbẹ́ àwọn ẹni fà ń bọ̀ ọ̀sọ̀ lọ́kùtù lágbára ike sẹlẹ̀mù àlékún kí ti ẹ̀yàn ọ̀rọ̀ ọlọ́pàá ló fi lágbára àti mọ̀ ń wá sópin mo rò pé yé wa ajẹ́pẹ́ tí kì í ṣe ẹ̀yà arúgbó àwọn ẹsẹ̀ nù ún náà mo rò pé tìbí tó ti mú àpọ́yé tiẹ̀ ajẹ́pẹ́ tí kì í ṣe ẹ̀yà arúgbó àwọn ẹsẹ̀ nù tó bá ti lè tẹ́lẹ̀ ajẹ́pẹ́ òrùn sánù ìfọ̀ ọmọ tí ò ń lọ kó ti sàtáyà kó ti ti gbogbo ẹ̀ kò ní má gbàgbé láti wá lónìí o ọba ẹ̀ sọ̀rọ̀ má gbàgbé láti wá lónìí tó dáa torí má gbàgbé láti wá lónìí tí wọ́n máa sọ̀rọ̀ rẹ̀ nù lè sọ. ọ̀rẹ́ kò tó ìrọ̀ parí o lọ́gbọ̀n kẹ̀kẹ́ tó di ìrọ̀ parí o adéṣe ìtàkùn ìjà ọ̀hánìkà nítorí pé àlejò máa lè tó wà ní títa ní kókó tó àmì àdìsí mi pọ̀ ọ̀pọ̀ tó wẹ̀wẹ̀. Ìjà nàbí máa ń sọ tó bá parí ìdílé àgbẹ̀rẹ̀ àdìsí àbílẹ̀ ìdílé mẹ̀sùrù ọ̀bí ìlú ọ̀hún. Kúrò ajẹ́ nínú sọ́rọ̀ mẹ́sáì. Kúrò ajẹ́ ní tó bá kírun. Nígbà máa sọ owó abáṣàbàṣà tábà kírun ká máa sọ owó abáyé báyé báyé. Àlẹ́ mùsùlùmí láti lọ wá kọ̀ọ̀kan ẹ̀wọ̀n kùsùlẹ̀ lọ. Ẹ bá ti kírun dópin. كتني كسلام تقوى تنك السلام عليكم ورحمة الله كسلام تقوى تنك السلام عليكم ورحمة الله وقال ibẹ̀ yẹn wọ́n sàlàyé fún wa pé kí náà máa sọ pàtó tí ń túmọ̀ sí àtẹ̀pé. ìyọ̀nù àti wọn sọ pé wọ̀kánà yá ti mú sọ̀rọ̀ àtẹ̀wó ìtẹ̀pé ó máa ń parí ìrànlọ́ pẹ̀lú àsàlámù àlè. ṣé ó ti tó káfí sálámà kan láti jáde kúrò nù àbúrò bàtà bá ti méjì ló gbó àwọn kọkọ ha wọn sọ wípé tíyẹn bá ti lè ṣe sálámà kan ó ti tó lẹ́yìn ọ̀kan lọ́ra yẹn ẹlẹ́gẹ̀dẹ̀ ńkọ́ sọ̀nà. ìwọ́n lọ sí i ìwọ́n sọ pé wọ́n kàn lè yàtí mo sọ̀rọ̀ àtẹ́wọ́ bíi tẹ̀sí wọ́n àkọ́lù. ما يوصف الإنسان بالامتثال في هذا المرة ètò kéré jù nínú yóò fi sọ pé yẹn ti tẹ̀ láti ọlọ́run nínú eléyìí ni kéèyàn ti kéèyàn lọ sálámà ẹni bá sọ asalaamu alaykum wa rahmatulah ètò tẹ̀ láti ẹ̀kọ́ wa ń bẹ̀ títí wọn náà parí ọ̀rọ̀ pẹ̀lú kéèyàn àti pé eléyìí ẹnìkan tí àwọn ọ̀hún tó pọ̀ wọn sọ fún yẹn bí alhànàbí alhànàbí yóò sọ fún yẹn wá sálámà yẹn wọn ẹ̀sìn mu àwọn náà sọ̀rọ̀ sàlámù nígbà wọ́n gbé sólóso òun náà sọ̀rọ̀ sàlámù ọ̀rọ̀ mi lọ sọ òun ti sàlámù ọ̀fẹ́sọ̀ òkòkò òun ti sàlámù. ànàfi yóò sọ pé tó bá bẹ̀rẹ̀ ẹ̀rùn pẹ̀lú aláwọ̀ akpọ̀rọ̀ ọ̀sẹ̀ o ìyẹn ni pé oníbàráìtì sọ̀fúwẹ̀ tó lè lò èrè sọ pé aláwọ̀ ẹ̀kọ́ الله أكبر الله أكبر كبيرا الله أعظم الله أجل الله أكبر وأجل táwọn sọ fún wa nìyẹn lọ́dọ̀ ìwé àwọn àmọ́ wàhálà mọ̀ ó ní rárá rárá o rárá rárá sálámà kan òun ní kọ́kọ́lọ́ rẹ̀ sálámà méjì lọ rẹ̀ ó ní ìwáyà kan ní mọ́tàbù rẹ̀ bẹ́ẹ̀ ó ní ìwáyà kan tó ṣe déédéé pẹ̀lú sí àlàfíà màlìkíyà ṣàfíìyà sọ pé alákọ̀ọ́kọ́lọ́ rẹ̀ ẹlẹ́kẹ̀dẹ̀ ńkọ́ súnà ṣùgbọ́n tó ní ìwáyà eléyìí wọn pè ní mọ́kúrọ́ ẹ̀ mọ́kúrọ́ bẹ́ẹ̀ ti náà ọ̀rọ̀ sẹ́kù nìkan ló sọ ẹlòmíì ọ̀sọ́ nínú àwọn mọ̀láyìí yòókù pípé méjèèjì ńkọ́ lọ́ra ẹ̀ ìyẹn ní pé tó bá tẹ assalamu alaykum wa rahmatullah kó tó fa assalamu alaykum wa rahmatullah kejì lọ́ba tó ìrún bàjẹ́ láyé ló ti sè láàbù àǹfààní sí mi lẹ́nu ìyapa lọ́dọ̀ àwọn tó kọ ìrún bá tẹ assalamu alaykum wa rahmatullah السلام عليكم ورحمة الله يا يا يا يا يا إيه تو كيري جوني السلام عليكم يا با nítorí pé àwọn àdéhùn tó wá tó ṣe wọn lẹnu sálámà ẹyọ kan nítorí wọn bẹ nípa àlẹ́ sọ pé àtẹlẹmù àìkọ́yì ọmọ fi wà rákàtú wáyé àwọn tó ti pọ̀ jù náà àwọn ní àwọn àdéhùn tó tẹ̀ ní sálámà tẹ̀ wọ́n fẹsẹ̀ rẹ̀ rárá ṣùgbọ́n lẹ́yìn nígbẹ̀gbẹ́ àwọn wọn ń ṣiṣẹ́ nípa àbí ìtàn tó kó wà sàhíì àti bá wà sàhíì tó lọ́lọ́ láni àbí sálámù méjì tẹ́lẹ̀ sálámù méjì lọ́lọ́ láni. torí ẹ̀ nísìnyí ìgbà tí ó bá ń pè pé láti lọ́ fún wa nínú àdébí àìsàn nínú wọn pa ìmáàmù máàlì láti lọ́ fún wa nínú ẹgbàá wọn lè fún ọ̀rọ̀ nínú wọn pa ìmáàmù máàlì ìṣe àdébí sọ̀rọ̀ bá a ṣe lọ wọ́n jẹ́ ní أسوة موقوفة في عائشة فاتهم كما سلامك السلام عليكم ابن عمر فاتهم كما سلامك السلام عليكم كتاب مالكية كتاب مالكية بتفصيل وعلى ورحمة الله كما قروني أبي خلاف الأولى قلت ورحمة الله ما ليس جمع قرون النبي ما نسيت يعني عمل أهل المدينة وإقامة السلام عليكم المدينة بما تسمي الصحيح فيها السلام عليكم ورحمة الله wọn àpò tó bàbá rẹ káà tún ṣe kò burú ẹlẹ́yìn ìjẹba wọn. màtí ìmọ̀ràn ahmed wa sọ pé sálámà méjì lọ àti ráfà ní tó à ń bẹ̀rù onígbà tó bá tó sálámà ẹlẹ́kejì kí òun ló tó ná lọ́dọ̀ àwọn tó sọ pé sálámà kan lọ́ọ́ náà yà tó bá tẹ ọ̀kan tí nǹkan kan bá tẹlẹ̀ sálù aláàárín kọ́ ìrún ti ṣe kí ni ìrún ti pé. Ó ní sọ wá tí èmi ti jẹ́ màtìbókánú kánú màtìbókù màtìbókù abúlàdéèdè tí ọ̀là abúlàdé abúlàdéèdè ẹ̀rí nǹkan fẹ́ ẹ̀jẹ̀ síwájú ìmọ̀ màtìbókù màtìbókù ọlẹ́rùn bá ẹgbọ́n kan bẹ̀rù ìtumọ̀ tukutu ọlẹ́rùn bá kò tẹ́lẹ̀ bá tó mẹsibúùkù kẹ́kọ̀ọ́ túmọ̀ rẹ̀ fún adarí ẹ̀rí gbẹ́mbẹ́ lọ́la ní ló lọ́ máa ámì kápẹ́ rẹ̀ àkìm àtìmọ́kù dẹ́n àti mẹsibúùkù náà afáàsọ adékù mẹsibúùkù ẹ̀rí gbẹ́mbẹ́ ó ti di Aziz adékù. Abdulaziz Adilẹ mẹsibúùkù ẹ wo béèrè kékeré yìí dání ẹ̀yìn wà ẹ̀yìn wà màsùbò ẹni tá a tiwájú rẹ̀ bẹ̀rẹ̀ rún zuma màsùbò kùnú màfọlù bíi màbùnú yìí lọ́lọ́ mẹ́jọ́ sóbì pa ẹni tá a tiwájú rẹ̀ bẹ̀rẹ̀ rún ẹni tá a tiwájú ẹni tó wọ tó wọ tó wọ tó tó tó wọ fúlì ni wọ́n sọ àwọn kan máa tutù kùtù láti máa tún ara ẹni sí ẹni sí ẹsíwájú rẹ rẹ ẹni ti sọ léde lába léde yorùbá ẹni tá a rẹ bẹ̀rẹ̀ rún ìyẹn ni pé ta ló síwájú rẹ bẹ̀rẹ̀ rún ta ni ò lè síwájú rẹ bẹ̀rẹ̀ rún tó yẹ wà ìyẹn nígbà tí wọn ti pé ẹni tá a síwájú rẹ bẹ̀rẹ̀ rún ilé yẹn léde yorùbá ní ìlànà kúrò ní òní láti wọn bẹ̀rẹ̀ pé ta ló síwájú rẹ bẹ̀rẹ̀ rún á dọ̀ ọ́ lóko ta ni ò rẹ bẹ̀rẹ̀ rún ẹni tá a kò ní kọ́ ní capital a yọjẹ kékeré